ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú ṣùgbọ́n bí ẹ̀yin bá ní ohunkóhun tí ẹ fẹ́ fi tó wa létí ní tẹlifíṣàn Orísun ẹ lè pè tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí WhatsApp nọ́mbà tí ó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín ẹ ṣé púpọ̀. gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak ti dárúkọ igbákejì akọ̀wé sí mínísítà kan lórílẹ̀‐èdè UK Ọlájùmọ̀kẹ́ Gafar gẹ́gẹ́ bí akọ̀wé tuntun tí yóò máa ṣiṣẹ́ lọ́fíìsì rẹ̀ alukoro sí gómìnà Rafiu Ajakaye, ló sọ eléyìí nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan lánàá òde yìí ó ní kí wọ́n tún yan Lájùmọ̀kẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé sí gómìnà Abdulrahman Abdulrazak ó jẹ́ igbákejì akọ̀wé sí mínísítà kan ní Whitehall ní ìlú UK ní ibi tó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́dọ̀ máa rí dájú pé mínísítà ọ̀hún kò ní ìjákulẹ̀ kankan lórí gbogbo ibi tí ó yẹ pẹ̀lú rírí dájú wípé ó ṣiṣẹ́ rẹ̀ dójú àmì ó tún sọ wípé Ọlájùmọ̀kẹ́ tún ti ṣiṣẹ́ ní ilẹ̀ Nàìjíríà pẹ̀lú gẹ́gẹ́ bí olùdarí ìmúṣẹ́ṣe ní iléeṣẹ́ Telveras Group Limited ní ìlú Àbújá ó tún jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì àti alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ amòfin Olújùmí àti Akérédolú Legal practitioners ní ìlú abuja, ó wá sọ wípé ní báyìí Olújùmọ̀kẹ́ ni yóò máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí akọ̀wé pàtàkì ní ọ́fíìsì gómìnà iléeṣẹ́ tó ń gbọ́kadà fún àwọn ènìyàn láti fi ṣiṣẹ́ eléyìí tó ń jẹ́ gókadà ti dá àwọn ọ̀pọ̀ àwọn òṣìṣẹ́ wọn dúró látàrí òté tí ìjọba ìpínlẹ̀ Èkó gbélé àwọn márúwá àti àwọn ọ̀kadà láti fi ṣiṣẹ́ ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó bí ìdá àádọ́rin ìyẹn seventy percent ni a gbọ́ wípé iléeṣẹ́ ọ̀hún ti já ìwé gbélé ẹ̀ fún báyìí bí wọ́n ti ní kí àwọn alùpùpù àti àwọn oníkẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta má ṣe ṣiṣẹ́ ní àwọn ìjọba ìbílẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún àti ogójì afárá ní ìpínlẹ̀ Èkó ìròyìn tó tẹ tẹlifíṣàn Orísun lọ́wọ́ ni wípé olùdálẹ́sílẹ̀ iléeṣẹ́ náà Fahim Sahel ṣẹ̀ṣẹ̀ ra àwọn alùpùpù ẹgbẹ̀rún méjì tí iye owó ọ̀kọ̀ọ̀kan sì ń jẹ́ bí ẹgbẹ̀rún kan àbọ̀ dọ́là ní orí ẹ̀rọ ayélujára ni Sahel ti sọ wípé iléeṣẹ́ rẹ̀ tó ń jẹ́ gokada ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní jèrè gbogbo wàhálà àti owó tó ná sórí àwọn ọ̀kadà ọ̀hún ni lásìkò tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé òfin ọ̀hún kalẹ̀ ẹ̀wẹ̀ àwọn iléeṣẹ́ tó ń gbé alùpùpù fún nígùn fi wá oúnjẹ òòjọ́ tó forúkọ ẹgbẹ́ náà jẹ́ Transportation Hailing Alliance of Nigeria tí àwọn ẹgbẹ́ rẹ̀ ń jẹ́ Max Oride àti Gokada bu ẹnu àtẹ́ lu rògbòdìyàn tó wáyé ní ìlú Èkó sí ìdáhùn sí òté tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé kalẹ̀ lórí àwọn ọlọ́kadà ẹgbẹ́ náà ké sí àwọn alálùpùpù àti oníkẹ̀kẹ́ maruwa tọ́rọ̀ kàn láti na sùúrù sí ọ̀rọ̀ ọ̀hún torí okùn kì í ó ruru ká tún wàá ruru kí àwọn adarí lè fi ìtùbínùbí bẹ ìjọba lórí ọ̀rọ̀ náà olùdásílẹ̀ àti ọ̀gá àgbà mex adétayọ̀ bámidúró sọ wípé bí àwọn ti ń pẹ̀tù sí ọkàn àwọn òṣìṣẹ́ àwọn sì ń tẹ̀síwájú láti máa bẹ ìjọba kí wọ́n lè rí àǹfààní tó wà nínú iṣẹ́ ọ̀kadà bí ó ti ń pèsè oúnjẹ àti iṣẹ́ fún àwọn ènìyàn tó sì ń jẹ́ kí àwọn tí ó kẹ́kọ̀ọ́ gboyè láìríṣẹ́ ṣe tó máa rí nǹkan ṣe pẹ̀lú kí wàhálà àti jàǹdùkú tó ń ti ìfọwọ́rá àti ìṣekúpani kó tún lè lọlẹ̀ láwùjọ ìjọba àpapọ̀ ti fi ìkọminú wọn hàn lórí bí ọ̀pọ̀ àwọn ènìyàn ṣe ń kú ní orílẹ̀-èdè nàìjíríà látàrí àìsàn jẹjẹrẹ ní èyí tí orílẹ̀-èdè nàìjíríà sì ń pàdánù ẹ̀mí àwọn ènìyàn tí ó tó ẹgbẹ̀rún méjìlé ní àádọ́rin ẹni tí ó ṣíṣọ lójú eégún ọ̀rọ̀ yìí ni mínísítà fún ọ̀rọ̀ ìlera dókítà ọ̀sàgì ehanire níbi ètò ọjọ́ ìyàsọ́tọ̀ fún àrùn jẹjẹrẹ ní àgbáyé ó sọ wípé àkọsílẹ̀ àrùn jẹjẹrẹ tí ó máa ń wà ní ọdún máa ń tó bí ẹgbẹ̀rún méjìléní ọgọ́rùn-ún one oh two thousand ní èyí tó sì pọ̀ jù níbẹ̀ tó ń wá láti àgbègbè Niger Delta ní èyí tó sì jẹ́ jẹjẹrẹ ọmú jẹjẹrẹ abẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó tẹ̀síwájú wípé orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe àjọṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó jẹ́ American Cancer Society àti Clinton Health Access Initiative láti lè jẹ́ kí owó oògùn láti fi kojú àrùn náà wá sílẹ̀ kí ó lè rọrùn fún àwọn aráàlú láti rà. Ó fi kún wípé àwọn ilé ìwòsàn ìjọba méje tí ó ṣe gbòógì láti máa kojú àwọn àìsàn jẹjẹrẹ yìí ni Ahmadu Bello Teaching Hospital eléyìí tí ó wà ní Zaria ilé ìwòsàn ìjọba Aminu Kano Teaching Hospital eléyìí tó tún wà ní Kano Lagos Teaching Hospital National Hospital Ọbáfẹ́mi Awolowo University Teaching Hospital eléyìí tó wà ní ilé University College Hospital eléyìí tó wà ní Ìbàdàn àti Nigeria Teaching Hospital eléyìí tí ó wà ní Enugu ní àwọn ilé ìwòsàn tí ó jẹ́ méje gbòógì tí ó ń kọ bí ara dáradára sí àrùn jẹjẹrẹ náà ó wáá rọ àwọn ènìyàn láti rí dájú wípé wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ láti máa ṣe àyẹ̀wò ara wọn lóòrèkóòrè lórí àìsàn náà. ìjọba àpapọ̀ ti kín ìwọ́de àwọn onígbàgbọ́ lẹ́yìn lórí ètò ààbò ó sọ wípé ó jẹ́ àpẹẹrẹ ètò àwọn ará ìlú láti fi èrò wọn hàn sí ìjọba ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ló pè fún àdúrà àti ìwọ́de lórí ètò ààbò tó ti mẹ́ẹ̀ẹ́ ju bí ó ti yẹ lọ lórílẹ̀‐èdè yìí tí wọ́n sì ń béèrè ìdásí lọ́wọ́ ọlọ́run olódùmarè kódà ẹni ọ̀wọ̀ enoch adébóyè tó jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ oníràpadà ìyẹn the redeemed christian church of god náà pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run tó wọ́ pópó ní ọjọ́ àìkú tó kọjá ìpè fún àdúrà náà wáyé lẹ́yìn tí ikọ̀ agbésùmọ̀mí boko haram bẹ alága àjọ ọmọlẹ́yìn kristi ìyẹn christian association of nigeria ní ìjọba ìbílẹ̀ michika lórí ní ìpínlẹ̀ Adamawa èèyàn olóògbé Lawan Andimi ìjọba àpapọ̀ ti wá pàtẹ́wọ́ fún ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ìyẹn Christian Association of Nigeria CAN fún ìwọ́de tí wọ́n ṣe ìjọba ní ààrẹ Muhammadu Buhari mọ irú iná tí àwọn onígbàgbọ́ ń fojú wì Garba Shehu tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí ìjọba pàápàá ààrẹ Muhammadu Buhari sọ wípé gẹ́gẹ́ bí ohun tí onígbàgbọ́ kọ sínú àwọn pátákó wọn sọ wípé gbogbo ẹ̀mí ló ṣe pàtàkì àti ti kìrìsìtẹ́nì àti ti mùsùlùmí bẹ́ẹ̀ ló ṣe rí nítorí pé gbogbo ẹ̀mí ló ṣe pàtàkì fún ààrẹ lákòótán ṣéwù rọ àwọn ènìyàn láti dẹ́kun fífi ojú òṣèlú wú ọ̀rọ̀ ètò ààbò ó ní ààrẹ ń sa ipá rẹ̀ kí gbogbo nǹkan lè wà ní ipò ṣùgbọ́n àwọn kan ló ń fi ìwà ìbàjẹ́ wọn fà á sẹ́yìn bẹ́ẹ̀ ló sì rọ gbogbo àwọn ènìyàn láti tẹ̀síwájú nínú àdúrà fún orílẹ̀-èdè nàìjíríà. ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ nàìjíríà ti gba ọwọ́ ààrẹ wọn ahmed lawan gbé ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé kan dìde lórí ọ̀rọ̀ ètò ààbò pẹ̀lú sísọ fún wọn láti pa kìtì mọ́lẹ̀ bọ́ sójú iṣẹ́ ní kíákíá kí wọ́n sì lọ ṣe àtúntò àti àtúpalẹ̀ pẹ̀lú àwọn àlàyé ní kíkún bí ètò ààbò yóò ṣe padà sípò ní orílẹ̀-èdè nàìjíríà ní ọjọ́ ìṣẹ́gun ìyẹn àná òde yìí ní ilé náà gbé ìgbìmọ̀ ọ̀hún kalẹ̀ ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní yìí ni wọ́n ti kọ́kọ́ gbé ìgbìmọ̀ ọ̀hún kalẹ̀ láti ṣe ìpàdé pẹ̀lú gbogbo àwọn àgbà ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ nàìjíríà pátápátá tí wọ́n sì wá padà jábọ̀ fún àwọn aṣòfin náà láàrin ọ̀sẹ̀ méjì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Lawan ìgbìmọ̀ ọ̀hún di ìfilọ́lẹ̀ nítorí wípé bí ọ̀rọ̀ ètò ààbò ṣe kan ìgbìlẹ̀gbìmọ̀ asòfin gbọ̀ngbọ̀ngbọ̀n ló sì ṣe okùnfà rẹ̀ ó sọ wípé òfin ilẹ̀ nàìjíríà ṣe àkọsílẹ̀ pé ààbò tó péye gbọ́dọ̀ wà lórí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ń ti àwọn àti dúkìá wọn èyí tó sì jẹ́ ojúṣe ìjọba tí kò sì gbọ́dọ̀ mẹ́ẹ̀ ó tún ní àwọn ìlànà kan gbọ́dọ̀ di títẹ̀lé láti rí dájú pé àkọsílẹ̀ inú ìwé òfin lórí ètò ààbò di mímúṣẹ bẹ́ẹ̀ ló fi kún àwọn ọ̀rọ̀ náà wípé àwọn ń wá àtúntò lórí ọ̀rọ̀ ètò ààbò tí yóò mú ìyípadà bá gbogbo bí nǹkan ti rí lọ́wọ́ yìí torí rẹ̀ làwọn fi gbé ìgbìmọ̀ náà kalẹ̀ kí ìyanjú lè wà lórí ọ̀rọ̀ náà kí àwọn ènìyàn sì lè jẹ ìgbádùn ètò ìjọba àwarawa. lákòótán ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé lórí ètò ààbò ẹlẹ́ni mẹ́tàdínlógún ọ̀hún ni olórí àwọn aṣòfin Yahya Abdullahi jẹ́ alága rẹ̀ tó o bá ti rí mọ rèé lórí ìròyìn wa mẹ́wàá ti tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé mọrírì ìfẹ́ tí àwọn ènìyàn fi hàn sí ọ nítorí wípé bí kò bá nítumọ̀ lójú rẹ ó ṣe iyebíye lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ tiwọn àjùwà ṣe o olúwa ni alátìlẹ́yìn mi tí tó fi máa di ọ̀la alágbóró lódùmarè táwọn máa mú ọtún ìròyìn wá fún wa ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi o ó dàárọ̀ òrùn ayọ̀ lásùn.